Ceremony ni ayẹyẹ ni kò rújú that is not a development but rather it is a ceremony ayẹyẹ ni kí development kó dé bá ohun tá à ń ṣe nínú Islam ní abala tó ní í ṣe pẹ̀lú ọmọnìyàn ẹ̀sìn wo ṣe léwọ̀ ẹ̀sìn wa kò ṣe léwọ̀ ìyẹn dàdí ìsìyẹn ń sọ fún wa wípé ẹni tó bá ronú gbé ojú ọ̀nà kan kalẹ̀ fún àwa mùsùlùmí nínú ìsìláàmù tí ó tún jẹ́ kí ṣíṣe ìsìláàmù yìí kó tún rọ̀ wá lọ́rùn dáadáa a yọmọ gbalada o yọmọ gbalada o àwọn tó ti lọ wọ́n develop gradually gradually ìdàgbàsókè ń dé bá àlámọ̀rí àwa mùsùlùmí nínú àkọsílẹ̀ wa ìdàgbàsókè ó dé bá a nínú ìṣe wa ìdàgbàsókè ó dé bá a ẹ̀yin ẹ̀ wò ìdàgbàsókè ló dé bá bá a fẹ́ kírun a lo microphone it's not ceremony ìdàgbàsókè ni fún proper hearing and recording so that mi ò ní máa fi gbogbo iṣan mi sọ̀rọ̀ mọ́ báwo ẹni ìṣáájú ṣe fi gbogbo iṣan ọrùn wọn tán ké tó àwa ní ìsìn àràrà máa sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí torí kí ni o lè anahu náà ka mukabirat torí pé àwọn nǹkan tó máa magnify ohun wa ó ti wà àwọn ẹni ìṣáájú wọ́n ṣe wàhálà púpọ̀ láti ní àkọsílẹ̀ wọ́n ṣe wàhálà púpọ̀ gan-an ni láti ní rẹ́kọ̀d lónìí ìtẹ̀síwájú development ó ti dé bá a bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ọlọ́run ló mọ iye tí ń rìkọ́dù tí mo ń sọ lẹ̀ tẹ́mi gan ọmọ pé ń rìkọ́dù tẹ́mi gan ọmọ pé ń rìkọ́dù láyé ẹjọ́ ìwé ságàlà ságàlà ni wọ́n gbé lọ́wọ́ àti kálámù tí wọ́n ṣẹ̀ mọ́ ti bọ́nú tàdá tí wọ́n ṣẹ̀ mọ́ kọ́ àfa àsọ̀bá inú wútúbà àfa ìsọ̀bá inú wútúbà ní ìsìn wàhálà yẹn ó ti wà removed a kan rìkọ́dù ẹ̀ sílẹ̀ kódà development yẹn ti débi transcription bí mo ṣe ń sọ yìí àwọn òyìnbó tó tún ṣe machine tó ga sí pé yóò tún máa bá mi kọ́ yóò tún máa bá mi kọ́ ìyẹn ní máa ṣẹlẹ̀ Saudi tó bá ń ṣe kútùbà lọ́wọ́ bí ìmọ̀ọ́mù ṣe ń sọ ọ́ lọ lọ́ọ̀mọ́ rí lójú screen ọmọ gbóhùn rẹ̀ ohun tó ń sọ yóò tún máa kọ́ lọ. development ẹ̀sìn wo tako olórí ibú ẹ̀dá ní máa tako development ní ìsìn káyíkalẹ̀ ò dáa sí i kí ni ó tàn ní gbogbo alẹ́ kí gbogbo títì ibẹ̀ kọ́kọ́ máa yọ̀ gerege ta ni ló mọ̀ bí bí ọba sí olórí burúkú ẹ̀dá so ọfẹ́ ká kú sípò rádàdà tá a wà yìí tá a níná tá a yẹ ti gbogbo ọ̀dà tí ò sómi tí ò sí kankan development is a good idea ẹ̀sìn wa ó welcome development but ẹ̀sìn wa kò welcome development níbi ìjọsìn nísìn ìrun júmọ̀ la fẹ́ kí látàyé ànẹ́bí rákà méjì ni ẹ máa ń kí kò sí development kankan tó fẹ́ wọ̀nyún tó o bá ikí tiẹ̀ mẹ́ta àbó okí mẹ́rin ọlọ́run ò ní gbà. development kankan ò lè wọ pé ká fẹ́ kírun júmọ̀ à ká kọ́kọ́ kí júmọ̀ à ká tó wá ṣe kútúbà no kútúbà first then àwa kírun ọ̀gbọ́rọ̀ mi yé so abala bíi tí development lè wọ̀ nínú ìsìláàmù àti mọ̀ ọ́ abala bíi tí ò lè wọ̀ àti mọ̀ ọ́ lásìkò àwọn sọ̀hábà àwọn èèyàn wà nù mọ́sálásí tátẹ́gùn máa fẹ́ sí wọn báyìí atẹ́gùn kì í fẹ́ sí wọn báyìí ẹ bá nídìí atẹ́gùn kí ni ó mú lọ́wọ́ abẹ̀bẹ̀ ni ẹ wá wò tá ní ká lóòdù abẹ̀bẹ̀ sí mọ́sálásí wa yìí yóò tó abẹ̀bẹ̀ bíi ọgọ́rùn-ún mẹ́ta òun náà dùn á di ẹrù lọ́tọ̀ tó ń kálukó sẹ̀mọ́ fi ọwọ́ jura báyìí pẹ̀lú abẹ̀bẹ̀ àwa jókòó wọ́ọ́rọ́wọ́ wa development wa dé bá mọ́ṣáláṣí fáànù wa ń ṣe kíni ó ń fẹ́ sí wa látàrí development yẹn ẹ̀sìn wò takò ó ṣé development ni ayẹyẹ ọjọ́ ọ̀bẹ àlẹ́bí bí abiọ́léèrè kò dá wa lò ṣé development ló pè irú development wo nu àní jẹ́ àní pẹ̀lú ọ̀bọ torí mo ti ní ìrònú rẹ bí ìrònú jínù ni ó ṣeé ṣe kó o tún yí mọ́ kó o ní development ni àwa sọ fún wọn pé it is not a development it is ceremony sọ wá rí àmọ́ problem ẹ problem ẹ Yorùbá ti sọ Yorùbá sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ pé ah, wọ́n gbọ́ gùnyàngùnyàn wọ́n bẹ́ sájà pì wọ́n wá gbọ́ mùyànmùyàn wọ́n bẹ́ sílẹ̀ pì ó kì rẹ nù. wọ́n gbọ́ wọ́n gbọ́ gúnyàngúnyán wọ́n bẹ́ sájà pì wọ́n wá gbọ́ múyànmúyán wọ́n bẹ́ sílẹ̀ pì nígbà tá a fẹ́ gúnyán ọ̀sà lọ nígbà tá a fẹ́ gúnyán ó ṣe kí ni ọ̀sà lọ nígbà tó di pé ó ẹja máa tọ́bẹ̀ àfẹ́ mọ ká máa múyán ká máa jẹ́ ọ̀sádé bọ́ọ̀rù ẹ̀sìn gẹlẹ́nu kí lè rí ẹ̀ ẹ̀rí ẹ̀ ní wípé ẹ̀rí ẹ̀rí o wọ́n bi ànẹ́bí sallallahu alaihi wasallam léèrè wípé ìwọ òjíṣẹ́ ọlọ́run èé ṣe tí ọmọ ń gbààwẹ̀ lọ́jọ́ Monday èé ṣe tí ọmọ ṣe kíni tó ọmọ ń gbààwẹ̀ ní ọjọ́ Monday ẹ nǹkan táwọn ẹbí sọ Abu Qatada al-Ansari ló gbà wá àdìsí wà nù Sahih Muslim. wọ́n bi ànábì léèrè pé anna rasulallah sallallahu alayhi wa sallam su ila an sawmi yomil isunayi wọ́n bi léèrè nípa àwẹ̀ ọjọ́ monday kí ló fà á tó fi máa gbà ànábì ní fíìhì wùlídìtù fíìhì wùlídìtù wà fíìhì òǹzìlà àlàyà ah, àwẹ̀ ọjọ́ monday ọjọ́ tí wọ́n bí mi nù ọjọ́ ìbí mi gangan nù ọjọ́ monday nígbà tí wáàyí ó tún wá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kalẹ̀ ọjọ́ monday náà ló tún wá bẹ̀rẹ̀ sí i mo wá ń gbààwẹ̀ náà láti fi dúpẹ́ fọlọ́run fún ọjọ́ ìbí mi so ti gbọ́ ìwọ tó fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì so ti gbọ́ sànẹ́bì ṣe òun ń gbààwẹ̀ lọ́jọ́ monday fún ọjọ́ ìbí rẹ̀ ọgbọ́yùn ó fẹsẹ̀fẹ́ ọgbọ́yùn ó ṣe kí ni ó fẹsẹ̀fẹ́ torí pé ìyẹn ẹnìkan ò ní mọ̀ fóun gbàgbẹ́jọ́ monday monday ẹnìkan kò ní mọ̀ kò sí lọ kò pé wọ́n lọ kò pé wọ́n dáná lọ ṣùgbọ́n gbà tó wá gbọ́ wípé ẹ ẹ̀yin ẹ̀ anabi wa muhammadu a ẹ̀ tí ẹ̀ ṣe sallallahu alaihi bí ó ṣe máa bí ó máa kó bí ó máa kó nu yóò máa gbé inú àwa ń ti wá àti wá mú ọjọ́ láti ayẹyẹ ọjọ́ bí ànábì dàdá nì máa bá ní envelope fún àwọn ìjẹ́mọ̀ dídì rìn yìí máa bá envelope fún wọn. ìwọ́n bá máa envelope fún àwọn ìjẹ́mọ̀ dídì rìn wọ́n kà mí kọ́ bẹ́ẹ̀ wọ́n owó kékeré má fi ibẹ̀ owó ńlá ni kò fi ibẹ̀ o kí ló ṣe mùyànmùyàn nù mùyànmùyàn nù eléyìí tí ó já sí náírà ó dìde sí i eléyìí tí ó já sí pé ó wu ànẹ́bì kọ́ṣe lórí ẹ̀ ọ̀pọ̀ àyùntì ẹ bí àwọn onímọ̀lídì léèrè ọjọ́ wo ni wọ́n gbá àwẹ̀ ẹjọ́ Monday last wọn èé gbà á wọn kì í gbà á ẹni tó ti torí ẹ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí kò sáyẹyẹ ọjọ́ ìbí nítorí ọjọ́ ìbí rẹ̀ kí ni má ṣe ọmọ ń gbá àwẹ̀ lọ́jọ́ Monday Monday ìyẹn ti wá jẹ́ fún wa wípé ìranù lẹ̀ ń ṣe ẹ̀yin tẹ̀ ń ṣe mòlídé ànábì ẹ̀yin tẹ̀ ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì oníranù ni yín wulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́ẹ̀rí àti ibi ìsáná kí èso ògùn ni o àti ibi ìsáná kí èso ògùn ni o bí yẹn bá sì rí mẹkáníìkì táṣọ ẹ̀ tó ti parí tó ọ̀bà kọ́kọ́ dàrú kó tó súnmọ́ pé ṣé lè yí èsè wèrè tí ọba súnmọ́ tí nǹkan bá sí ọ́ á sọ fún ọ pé sójú ẹ fọ́ ni wulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ lè rí alùsùnà kan kó bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì ẹ lè rí ẹ lè rí ẹnìkan tí ó jẹ́ alùsùnà wàlìjàmáà ẹ lè rí ẹnìkan tí ó jẹ́ sàlàfíyùn àwa tá à ń pera wa ní alùsùnà tá à ń pera wa ní sàlàfíyùn ẹ wulẹ̀ lè rí kékeré wa kó gbé igba ayẹyẹ ọjọ́ ìbí ànábì síta ibo lẹ́ẹ̀tì máa bá pàdé àwọn àfọ̀njálàbí àwọn àfọ̀njálàbí àwọn babaláwo àfáà àwọn àfáà tí wọ́n láwọn ń ṣiṣẹ́ àfáà tó jẹ́ pé babaláwo ni wọ́n àwọn ń wírìdì àwọn ń súfí àwọn mùrídì àwọn lẹ́ẹ̀bá níbi ayẹyẹ ọjọ́ òbí ànábì muhammadu sallallahu alayhi wa sallam lẹ́sì fi rí tẹ́bá ti rí pósítà wọn ẹ mẹ́rin sẹ́wọ̀n pé ṣéwù lágbájá ṣéwù lánàṣẹ̀ ṣéwù lánàpá ṣéwù lánàrí gbogbo ọkọ̀ tẹ́ mọ̀ bá ń bẹ̀ ṣéwù ṣéwù ṣéwù ṣéwù nígbà bá tún yá ẹ tún mọ̀ bá ṣéyá ṣéyá ṣéyá ṣéyá ṣéyá ta ní jẹ́ bẹ́ẹ̀ àwọn wúrìdì ni wọ́n wá bẹ̀sẹ̀ ìsìláàmù jẹ ni kò yí ọ ni wọ́n wá bàjẹ́ ni àwọn christianity àtàwọn yẹ̀wúdí àtàwọn buddhism àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ni wọ́n parapọ̀ ni wọ́n bí ti ń jẹ́ sufism sínú islam àwọn gúrùpù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló fi já sí pé àìdíà tí wọ́n ń lò nínú ìsìláàmù yóò mọ jọ ti christianity yóò mọ jọ ti judaism yóò mọ jọ ti buddhism kò wá rí bẹ́ẹ̀ ìjọ ẹlẹ́sìn wo ni máa ń ṣe ayẹyẹ ọjọ́ ọ̀bí ànábì rẹ̀ ṣe bí àwọn kírísítẹ́nì ni àwọn ni wọ́n ń ṣe é àwọn ni wọ́n ń ṣe é kó tó di táwọn oṣù fi ṣe kí ni o àwọn náà bá sọ pé àwa náà lánàá bíbí ti yín lánàá bá bẹ̀rẹ̀ ayẹyẹ ọjọ́ ọ̀bẹ ànábì Muhammad sallallahu alayhi wa sallam nítorí náà pẹ̀lú wọn bá tí mo sọ yìí ó ti yẹ kó yí ọ tí wèé bá ti so ń súnfí tí èsì àfọ̀njálàbí babaláwo ibikíbi tí wọn bá ti ń pèpè sí ayẹyẹ ọjọ́ ọ̀bẹ ànábì má dá wọn lóhùn o má fi tọ́rọ̀ rẹ má ì dá wọn lóhùn má fi épìnì rẹ má ì dá wọn lóhùn tọ́ ọ bá mọ̀ pé lódodo ọmọlẹ́yìn ànábì ni ọ́ ó sì fẹ́ ṣe ọjọ́ ìbí ànábì tó bá ti jọ monday monday tí ń bọ̀ gbà àwẹ̀ any monday of the of the month kò pọn dandan kó jẹ́ inú oṣù rọ̀bíù lè awal any any monday any monday ló ti gbàlérò pé mo fẹ́ gbà àwẹ̀ súnà tánàbí máa ń gbà lọ́jọ́ monday monday tó ga sí pé nínú díẹ̀ ni pé ọjọ́ yẹn ni wọ́n bí sí nínú díẹ̀ ni pé ọjọ́ yẹn ni ìjẹ́ ànábì rẹ̀ bẹ̀rẹ̀ kò parí síbẹ̀ òun nínú díẹ̀ tún ni pé ọjọ́ monday ló kú láyé ọjọ́ monday tànẹ́dì padà kú láyé sallallahu alayhi wa sallam so àwọn ẹni rẹ tí wọ́n ti lọ tí wọ́n bá fẹ́ ṣe ọjọ́ bí ànábì wọ́n máa ń sọ àwẹ̀ monday monday di ìṣe wọn ni níparí o ti wá gbọ́ ní ìsìn pé ànábì máa ń gbàwẹ̀ lọ́jọ́ monday monday láti fi dúpẹ́ fọlọ́run ok ká ní wọ́n wá bí Monday wọ́n bí wọ́n Tuesday bí wọ́n bí wọ́n Wednesday àbí wọ́n bí wọ́n Thursday ṣé ìwọ náà lè wo rẹ ṣoṣo kó o sọ pé ẹ gbọ́ wọ́n bí mi Monday Tuesday wọ́n bí mi èmi náà mọ gbààwẹ̀ ní Tuesday láti fi dúpẹ́ fọ́lọ́run no ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ èyí sànà bí ọlọ́run èyí ṣe kí ni èyí ṣe ànà bí ọlọ́run gbàgbé ọjọ́ òbí rẹ ọjọ́ òbí rẹ relevant ọjọ́ òbí rẹ kò relevant mọ́ ọgọ́ tó rẹ́lífàǹsì mọ lọ́jọ́ tí wọ́n ti pẹ̀rẹ̀ súná rẹ̀ tó ti gbọ́ ọgọ́ tọ́jọ́ bí rẹ́lífàǹsì oníjọ́ tí wọ́n ti pẹ̀rẹ̀ súná rẹ̀ lẹ́yìn yẹn kò rẹ́lífàǹsì mọ́. nítorí pé aburú méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aburú àkọ́kọ́ tọ́ba ti di pé èmi náà wò pé wọ́n bí mi níjọ́ Thursday ìmọ̀ gẹ́ Thursday wọ́n bí wọ́n ń jọ Wednesday ọmọ bàá ń jọ Wednesday aburú àkọ́kọ́ ni wípé a fìtà níbi ilẹ̀ wọ́n sì ní ká wà níbi kan ṣe ni. aburú ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn ọjọ́ kan ń bẹ tá a gbọ́dọ̀ dáwọ̀ ẹ̀gbà ń bẹ irú ọjọ́ jímọ̀ so ẹni tó bá bí lọ́jọ́ jímọ̀ òun ò ní lẹ́tọ̀ àti mọ gbàwẹ̀ nìyẹn o òun nìkan láàrin wa torí pé àìdáwẹ̀ ẹ̀gbà lọ́jọ́ kí ni o ọjọ́ júmọ́à kó máa di wípé yóò fi ibì kan mọ́ wulẹ̀ mú ọjọ́ tiẹ̀ o ní ìdí ọjọ́ tiẹ̀ ọjọ́ tí wọ́n bí ànábì ti gbogbo mùsùlùmí ó ní àwòkọ́ṣe wa ó ní aṣíwájú wa òun lọ́lọ́run sì pa á láṣẹ pé ibi tó bá gbẹ́sẹ̀ lé oníkan gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ àfi tó ń bá ní ká mọ̀ débẹ̀ lókù. níparí ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí bọ̀ sẹ́yìn ẹ tọrọ àforíjìn lákòókò tá a wà yìí kẹrùnú pìwàdà kẹmọ́ mọ́. bákan náà ọjọ́ ìbí tiẹ̀ gangan ọjọ́ ìbí tiẹ̀ gangan sọ mọ̀ pé tí ayẹyẹ ọjọ́ bí ayẹyẹ ayẹyẹ ọjọ́ bí ànábì ò bá lẹ́tọ̀ kí la fẹ́ pe ayẹyẹ ọjọ́ bí tiẹ̀ gangan ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì sẹ̀ kò lẹ́tọ̀ kí la fẹ́ pe ayẹyẹ ọjọ́ bí tiẹ̀ gangan bí kò ṣe ìná àpà ìná àpà ni ó fi jọ àwọn ẹni rè àwọn tó fi jọ làwọn kùfàr àwọn kèfèrí àwọn abọ́ná àwọn abòòrùn àwọn abòṣùpá àwọn yẹn ní tí wọ́n á sọ di ayẹyẹ nítorí àti rí nǹkan kó mì láti fi fi búrẹ́dì fà wọ́n ní omi ọbẹ̀ òsìkì mu wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ò nídìí ayẹyẹ ọjọ́ ìbí tá a bá nídìí ẹ̀ ni ẹ̀sìn tó ní tá a bá bímọ ká ṣe àkíkọ́ rẹ̀ yóò tún sọ fún wa pé tá a bá ti ń pọ́dọ̀ ọdún o ká máa ṣe àmọ́ torí pẹ̀sì ti mọ̀ pé agbára wo ò ní ká àbòsí ni ó sì jẹ́ ìwọ nìkan tó jẹ́ baálé ilé tó sì bímọ bíi méjìlá wáyé pé wọ̀ nìkan ló sọjọ́ bì àwọn ọmọ rẹ̀ ń kọ́ sáwọn ò dàgbà sí àwọn ìyàwó rẹ̀ ń kọ́ sáwọn náà ò lẹ́tọ̀ọ́ sí ọjọ́ bì ni nítorí náà kọ́mọba wa di tẹ́kílífà kọ́mọba di bọ́dìn lórí wa ẹ̀sìn yá sọ pé a nídìí ayẹyẹ ọjọ́ ìbí súná ọmọ ní kẹ́ ẹ ṣe ẹ̀ẹ̀kan sì láti súná ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ẹ̀kan láti súná ọmọ ẹgbà tító pẹ̀lú súná ànẹ́bì ẹ má fi ti yín kún mọ́ o ẹ má ti fi ti ẹ̀ kún ó ti ń ṣìnà díẹ̀díẹ̀ nu o ọlọ́mọ sì wà lọ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk aqimus salah.